Exercise 1A, columns 1 and 2 only. Ọkọ̀. Se wọ́n rọ́kọ̀? Ìlú. Se wọ́n rálù? Bàtà. Se wọ́n ra bàtà? Fìlà. Ṣé wọ́n ra fìlà? ṣòkòtò ṣé wọ́n ra ṣòkòtò ọ̀bọ ṣé wọ́n rọ̀bọ ìbọn ṣé wọ́n ràbọn bàtà ṣé wọ́n ra bàtà. ọ̀bọ ṣé wọ́n rọ̀bọ ọ̀kọ̀ ṣé wọ́n rọ̀kọ̀ fìlà ṣé wọ́n ra fìlà ìbọn ṣé wọ́n rà bọn ìlù ṣé wọ́n ràlù ṣòkòtò ṣé wọ́n ra ṣòkòtò. Exercise one a columns two and three. Ṣé wọ́n rọ́kọ̀? Ṣé wọ́n ra ọkọ̀? Ṣé wọ́n rálù? ṣé wọ́n ra ìlù ṣé wọ́n ra bàtà ṣé wọ́n ra bàtà ṣé wọ́n ra fìlà.